أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين الحمد لله رب العالمين الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó sì wá mùsùlùmí àtọrọ àlékún ìkẹrẹ àti ìgẹ̀fún annabi sallallahu alaihi wasallam ẹni tí Allah subhanahu wa ta'ala rán láti bá máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa alábàáni sàlékún kí annabi báni sàlékún ọlá rẹ̀ àti àwọn ilẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáwa náà wà náà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam lọ́jọ́ tó yìn lè fowó gbára rẹ̀ lẹ́ni bí ìyá ọlọ́run tí èyàn ò lè sọ pé òun lágbára kan láti fi gbára òun lẹ́ni bí ìyá ọlọ́run tí ò lè sọ pé òun nípò kan láti fi gbára òun lẹ́ni bí ìyá ọlọ́run àfi kéèyàn pàdé rẹ̀ lẹ́ni tí ò ṣẹbọ pàdé rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ ṣẹbọ pàdé ọlọ́run àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀ mọ́ kó o níbi ìwà mọ̀nàfíkì dákun mẹ́jẹ àgbéwà wa ta'ala wọ́n sáà sún èmi àtẹ̀yìn níbi àpàràṣẹ́ aburú wọ́n lájà kan sóore gbogbo àlérìn kúrí ọmọ mi ṣùgbọ́n stampu bú méje sú ọlẹ̀ mọ́ wa kó fi ajá pé ntá máa sọ yọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí ntá máa ṣe yọ ọmọ yàtọ̀ nǹkan tá máa sọ gbogbo gbà lára wọ́n ṣe sí Allah subhanahu wa ta'ala wípé àjẹ́ àmú lọ́nà rọrùn lọ́nà halali àgbà orin ni méje àti bẹ̀dú lórí ibú méje àti bẹ̀ di ọ̀tọ̀ òdodo wọ́lájọ́ kan oṣù rẹ̀ méje àti bẹ̀ gbẹ̀gbẹ̀ ogún wájú wa Allah subhanahu wa ta'ala ìdánilkan afílẹ̀ tàfi wá gbọ́dọ̀ lọ́wọ́ bá masa àbánigbọ́jú bá a ṣe ń fẹ́ lọ joojúmọ́ ìlà ń súnmọ́ ọdún iléyá sí bákan náà àwọn alálàájínà sì ti ń gbéra díẹ̀díẹ̀ wọ́lájà kò sọ̀rọ̀ bá ní kíyèsí ọ lọ bá ní kíyèsí ọ bọ̀ wọ́lájà kò sọ̀rọ̀ jẹ́ kí wọ́n bá wa náà dáadáa wọ́lájà kò sọ̀rọ̀ síjọ́ dáadáa wa má sì ṣe hajj náà má ṣe ní èwò ẹ̀nà kọ̀ọ̀kan wa náà gbogbo wa tá a ti débẹ̀ rí dákun díẹ̀ débẹ̀ ní rọrùn lálàáfíà àwa tá a ti lọ ọbẹ̀ náà rí dákun má jẹ́ kí hajj náà má jẹ́ kó bàjẹ́ wọ́lájà kò sọ̀rọ̀ ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ haid ṣùgbọ́n a kí àwọn masáìlù kan ní ìjẹjọ hmm. àwọn masáìlù yìí ara rẹ̀ ni wípé ibtidáwul haid nígbà òní haidu bẹ̀rẹ̀ gangan àkíyàrí ọ̀rọ̀ lọ nípa pé kánà awwalul haid fi bani Israel àkíyàrí bákanáà hadithu yawa Aisha radiyallahu anha wardora tí Ànábì sàsán sọ fún ìyàwó Àìṣà wípé hádà shay'un nínú riwaya mi hádà amrun katabahu Allahu ala banati Adam Allah subhanahu wa ta'ala ló sì kíní ní nature fún àwọn ọmọbìnrin Ànábì Adam akílẹ̀ àtúmílẹ̀ iná bákan náà akílẹ̀ àdìsá bẹ́ẹ̀ Abbas radiyallahu ta'ala anhu ardahuma tó ní àkọ́kọ́ ẹni tó ṣe haidọ̀ lórílẹ̀ onírìyàwó Hawa báadà ma uhbitat lal ard lẹ́yìn gbà tí Allah subhanahu wa ta'ala sùn àkàlẹ̀ sórílẹ̀ láti sama ń wò sí nǹkan ní sama a sì já múra náà hadithi bákan náà ǹjẹ́ obìnrin kéré kó ṣe haid lọ́mọ ọdún méje sórí sí lọ́mọ ọdún mẹ́jọ kí sì ní tí àwọn àfáà kan rí tí wọ́n fi sọ wípé obìnrin ò lè ṣe háídọ̀ láì pé ọmọ dókínì o mẹ́sàn-án àkíyà rẹ̀ bákan náà wọ́n sì ní kò sí ti ń jẹ́ háídọ̀ mọ́ lẹ́yìn tó bìnrin bá ti pé àádọ́ta ọdún sórí bẹ́ẹ̀ àkíyà rẹ̀ ṣùgbọ́n kankan bẹ láàrin méjèèjì àwọn tí wọ́n sọ wípé ẹ̀yìn tóbìnrin bá rí inú ẹ̀jẹ̀ ọjọ́ haidọ̀ gbogbo tí fi jọ haidọ̀ ló fi jọ haidọ̀ ṣùgbọ́n kéètì ìpè ọmọ ọdún mẹ́sàn ṣe àmà pé ń tọ́nà ní ọ̀gbọ̀rọ̀ sí tí bá ń ṣe haidọ̀ wọ́n ti yọ̀ǹda fún báwọn ìbá àmẹ́mẹ́ báwọn ìtumọ̀ ẹni pé máa kírun máa gbà rẹ̀ bákan náà ìdàkejì ìdàjọ́ ènìyàn wà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ pé wà láàáìdọ̀ báadà kíni o khamsina tó bá sì pé 50 years kò sí haidọ̀ mà tó bá wọ 51 tó tún rí ẹ̀jẹ̀ bí ṣe rí gẹ́lẹ́ tí ò chẹ́ǹjì tó sì jẹ́ haidọ̀ wọ́n sọ fún wípé máa kírun lọ naam a clear masala yìí láàrin àkọ́kọ́ yìí àti ẹlẹ́ẹ̀kejì ibi tá a wá dé ó ní ọ̀rọ̀ mi mas'ala ní èdè láàrin àwọn àfa wọ́n ní wàlà hayu máa hamulin apá kan àfa wọ́n dúró lórí pé tóbìnrin bá ti lóyún nú kò lè ṣe haidọ̀. ẹni tó wá nínú ẹ̀jẹ̀ nǹkan lọ́dọ̀ tàwa o kìí torí tóbi bá ti lóyún o haidọ̀ ti kò lọ́rọ̀ tiẹ̀ ṣé n tẹ́ ń sọ kọ́rọ̀ òkè ni pé ẹ̀jẹ̀ ìlà rẹ̀ wọ́n ní àwọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ jáde o la máa hamlin ìdájọ́ ó ìlànà ní fúru obìnrin ìyẹn tó bá yà jẹ́ ìlà rẹ̀ nú fàdámù fàṣídùn ẹ̀jẹ̀ tí ọ̀dà làwọn kà sí níta wọn wọ́n ní sẹ́yìn lẹ́rì wọ́n ní àwọn lẹ́rì wọ́n ní kílẹ̀ rí wọ́n ní Allah subhanahu wa ta'ala sọ fún anáàlú kúránì wípé a'udhu billahi minash shaitanir rajim wa ulatul ahmali ajaluhunna ayadọ́nà hamlahunna. obìnrin tẹ́ ẹ bá kọ̀ tọ́ba lóyún nú ọ gbọ́dọ̀ wà léyìn tọ́ba jẹ́ kíkọ̀ tàkọ́kọ́ tẹ́ ẹ lẹ́tọ́ àti gbà padà tó tún jẹ́ kíkọ̀ ẹ̀kejì tẹ́ ẹ àti kọ̀sídà ọ̀rọ̀ rẹ̀ ìbá ni yóò jẹ yóò mú rẹ̀ ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹjọ máa gbé pọ̀ nígbà wọn wá ní kò ní jẹ́yàwó yín mọ́ gbogbo ẹ̀ sáà ń tún ṣẹ̀tọ́ sáà ń rú sí kò rọra fọ́ ọ̀sá gbà náà ní títí títí pé tọ́ ti e bímọ onírìdátù tọ́láàkì rẹ̀ parí ajaluhunna ayadọ́nà hamlahun tọ́wọ́ jẹ́ wípé olóyún a máa ṣe háìdọ̀ ni kí wá lọ́fà tí Allah subhanahu wa ta'ala tí ó fi wá lórí àlàkọ́ hukumu yìí yọ wà lọ gbẹ́dàjọ́ ìkọ́ bíbí ọmọ ajẹ́ pé olóyún ẹni tọbarí nú ẹ̀jẹ̀ kì í ṣe haidọ̀ ojú kan nìyẹn wọ́n ní bákan náà á dà àpàṣẹ bí àádá ìṣe síta máa má pẹ̀lú obìnrin ni wípé 90% tí obìnrin kìí ṣe haidọ̀ tí wọ́n bá ti lóyún nígbà ọ̀jẹ́ pé haidọ̀ yìí ẹ̀jẹ̀ iná ní lọ́sàn àtàlásì kíni o ìní ń fọ̀ tí wọ́n ń pàṣẹ ẹ̀ tú ìdodo ọmọ tí fi ń jẹun kí wọ́n bá haidọ̀ sí máa لذلك قال الإمام أحمد رحمه الله تعالى تعرف المرأة تعرف المرأة الحملة بعدم الحيض بانقطاع الدم أي ماري أجمع زبينا لو بنتي ما قلت له wọn lọ́rọ̀ táwọn fẹ́ sọ́nà la haidọ̀ máa hamlin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin lè ṣe haidọ̀ táìmù tí ọba ń lóyún ọnú àwọn tí ó sọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n mú kọ́ ìdáwà wọ́n ní al-aktharu al-aktharu yathbutu lahu hukumu likulli rọlù àmọ́ ń lò tí nǹkan bá ti pọ̀ jù a lè fún nídàjọ́ gbogbo ẹ̀ náà nígbà tó ọmọ hundred men kíláàsì tí ninety five paasi five fẹ́ẹ̀lì káyọ̀ pé a ah, ọmọ gbogbo wọn lórí wọ́n pé ọmọ ẹ̀ ṣe rárá pa ọ́ ah kíláàsì gidi kíláàsì bẹ́ẹ̀ tó sì fẹ́ẹ̀lì mẹ́mẹ́ mélòó ni márùn ṣùgbọ́n àti 95 bẹ́ẹ̀ sì ìdàkejì náà tí 5 àwọn páàsì tí 95 fẹ́ẹ̀lì ń tá a máa sọ ni pé ah, orí yìí sì á kú báyìí náà ẹ̀ tí ẹ̀ mọ̀ nǹkan kan olóògùn gbogbo ẹ̀yọ́ mẹ́yìn nítorí pé al-aktharu yathbutu lahu al-aktharu yathbutu حكم لكل هذا بجنب ọ̀rọ̀ kejì ni wípé tó ti bẹ́ẹ̀ ṣe wí náà obìnrin tó bá lóyún ó lè ṣe haid ìdán tí bá ti padà ń rí ìṣe haidọ̀ yìí lásìkò oyún rẹ̀ pẹ̀lú òótù haidọ̀ ni pẹ̀lú wíwá tí máa ń wá pẹ̀lú kọ́lọ̀ tí máa ń nínà tóbi sì mọ̀ pé nọ́ọ̀sì ló ń wá àjẹ́ wípé hukumu haidọ̀ náà láàfún o wọ́n ní kí wàá lẹ̀ fẹ́ fi dáhùn lórí ọ̀rọ̀ ayé àtàwọn èèyàn wa mú wáyé wípé síbi jẹ́rìsà ń sọ ni wípé obìnrin tó bá lóyún ọ̀nù náà. àyàtọ̀ hàmlẹ̀hù yóò sùn ṣe síbi obìnrin náà tọkọ rẹ̀ bá kú tó ń bẹ́ẹ̀ lẹ̀ níjọ́ bá tó bímọ òun náà ló tó parí ìdátìlú wàfà ìdá tóbìnrin máa ń ṣe nígbà tọkọ rẹ̀ bá o tó bá síwọ́sẹ́ àwọn àwọn àfáà jẹ́ wíwá wípé ẹni haidọ̀ táwọn sọ yìí tọ́ba lè ṣẹlẹ̀ sóbẹ̀rẹ̀ ní tòótọ́ nígbà tó wà lóyún in tí Allah subhanahu wa ta'ala fi gbẹ́dàjọ́ ti ẹ̀wà báhùn o náà ni alfarku bayna alqawli bil'adad nígbàtà fà wọ́n ni ìyàtọ̀ ń bẹ láàrin gbólóhùn pé tóbìnrin bá lóyún nú ìgbà ọba tó rẹ̀ ilé tó di pé ọ̀kọ́kọ̀ ìgbà tọba tó di wípé ó bímọ rẹ̀ ló tó bọ́ ònú ìsopó fọkọ rẹ̀ tí ó sì dápẹ̀rẹ̀ wọ́n ni Allah subhanahu wa ìdájọ́ tó jí ó rí bẹ́ẹ̀ ni wípé ó sebẹ̀ nú ẹ̀sìn rẹ̀ pé alihamulu yàtàgọ́lábù alámọ́síwáwù mínàlì ìdá mínàlì ìdá gbogbo ẹni ìdá tó bèé balẹ̀ nílọ́rùn ìdá àsopọ̀ fọ́kọ ni o ìdá ìdùn lọ́dọ̀ ọkọ ẹni tó ti kọ́ ni tí a fi mẹsẹ̀rẹ̀tì oṣù mẹ́ta fọ́bìn tí ọba sínú oyún ìgbà tó bèé bá ti lóyún oyún ti bọ gbogbo àwọn ìdá ìmọ́lẹ̀ ìntàwà náà sọ ni pé ibà àṣẹ haidọ̀ nígbà tó fi lóyún kí wọ́n ka haidọ̀ rẹ̀ kọ́fẹ́ pẹ̀ mẹ́ twenty kò ní ìtumọ̀ kankan ìgbà tí ó mọ̀ retí náà nígbà tó bá ṣe kí ni o tó bá bímọ ṣùgbọ́n tá à ń sọ ní ìsìn ni pé táìmù tí ó bá ní òyìn nígbà tó fi lóyún sínú yìí yóò máa fà wẹ́lẹ̀ yóò sì máa fi hólẹ̀ lórí tẹ́yìn sí ń sọ yóò máa gbàwẹ̀ yóò máa kírun báwọn kò yé ẹdá kan méjì àtijú o baba lábẹ́kúta kò yé bá kí n lo yorùbá àbàdàn Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ àjọ sọ́ọ̀tì kama katia tọ̀sẹ̀tòru òní ìtìrìtà tí mo ti jí káwá máa sọ pé n tá n káì à ń bẹ lọ́n kó jogún ìkìláàsù fún àmbẹ kó jí àárí lò káwá sàdé ń pa fẹ́ máa sọ fún mà wọ́n wá láwọn ọ̀gbọ́n yẹn káfà wá ló ti sùn sẹ́yìnpọ̀ náà ti kọ́kọ́ ń sọ́ọ̀tì kọ́ sọ́ọ̀tì ìntọ́ yí èyí tẹ́ ẹ bá lọ lò èmi tún ní ládàá ń bẹ̀. lẹ́nu kan ń ṣe pé ń sì wà sì wà máa ma sọ pé ń máa pé ń gbọ́ yìí àwọn òtún máa tó sọ á a ti hazu yín wájú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ló àfa mi náà torí àfa mi náà bẹ́ẹ̀ ń jòkó yìí ṣùgbọ́n ẹ̀tọ́ yín síwájú má bínú jọ inṣàlá bá a ṣe ṣe máa ń ṣe kọ́ àwọn àfa láti má dùn làárọ̀ bí forí di àáfàá wa náà aṣẹ́ alfadil mikael alim níjọ tí wọ́n wá bẹ́ẹ̀ sí náà jẹ́mọ́ ẹ̀dá kọ̀ ẹ̀ má bínú kásì sọ pé kíṣẹ́ náà má bínú ẹ ìbò ni mo ti fẹ́ padà tó ń sọ. Àwọn kò sọ pé kò ń sáré àwọn kò sọ pé wọ́n ń sáré dáhùn bákan náà ọlọ́njọ́ járe sèyí ní ẹlẹ́sìn mẹ́sìn ilé lẹ́sìn sàwa náà ní àfa akọnilẹ́sìn mẹ́sìn wá ní àfa akọnilẹ́sìn ó ní àkókò ní ẹ̀yìn ọ̀rá pẹ̀tọ́ ọ̀rá wáyé eléyìí ò lè gbẹ̀jì èèyàn mẹ́wàá kí ló pẹ̀lú léṣe ebi mo wí fún o tó lọ sáà lọ tẹ́ ń wá pa ẹyin èèyàn mẹ́ta mẹ́rin dín tí gbàgbà ti pè mẹ́wàá ẹbí lè gbowó orí orí orí orí kọ̀ọ̀kan àti gbowó. nsanuwawo nsanuwawo nsanuwawo mo fọ́ kọ bọ ẹnìkan láṣìírí ọ̀nà ìlú wọn rè. ìní wọ́n sọ náà ọ̀yọ́ o kí n sì o. bàbá yẹn máa rò sí kése. ó ní bàbá ẹni bàbá ni sọ ó ní tó gbé adé bẹ̀ sọ Allah sọ. bàbá yìí ní ìlú ọmọ ewé ìmọ̀ ọlọ́run ni bàbá náà ọmọ ewé tí èsì kékeré ewé lé ọ̀dà pọ̀ forí fífọ́ ewé lé ọ̀pọ̀ ẹ̀yìn iná ìsì bàbá wòyàn ṣe gbogbo àti ẹwà jólóògùn oníṣàgó ni o ọlọ́ya ni o olóògbóni ni o oníkìní kan ni o ẹnìkankan ni o wọ́n wá máa wálé bàbá yìí tẹ pé kí ẹsẹ̀ ilé rẹ̀ gbèrò mùsùlùmí sí bàbá wọn ń gbọ̀ ya bàbá sáà ń ba lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá tí tó fi wá dàgbà débi pé àwọn tí ń jẹ́ ọ̀mọ̀wé wọ́n ní ìlú wọn sọ́ọ̀tì lórí bàbá wọn nípa pé àwọn tí ń wà ń bótínì wọ́n ní ìdí bàbá bàbá yìí gbé nǹkan lọ torí pé èbò tí ń kọ ní ti ń kọ àyè kò lè mewé ọ̀dọ̀ wa bí àyàn wọ́n sá sọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ń bò sí ń bà bàbá kú gbogbo fámìlì bá sápá àwọn àfáà pé wọn ó kírun sí bàbá láwo ìmọ̀ ọlọ́run tí ó ṣẹlẹ̀ jọ́nà ni wípé aláwo ẹyọ hóró kan báyìí kò sì sì wà bẹ́ẹ̀ àti bàbá wọn ṣẹgbẹ́ àṣé nǹkan rẹ̀ mọ́ lọ́mọ àṣé àwọn ènìyàn tó ń padà ń sín gbẹ́rẹ́ sí nǹkan kan àṣé àwọn tó wá ń ṣe oògùn bà oògùn ọ̀pẹ́ lọ́dọ̀ bàbá ni. àbọ̀ bàbá sálọ ń tiẹ̀ ọmọ bàbá òun wá ń sòṣèlú. So wọ́n sá fèsì nǹkan kankankan làbújá ó sì sàlẹ̀ ń gbò páyé wọ́n tún ní tẹ̀nà wọn parí wọ́n tún sí nǹkan mìíràn òkú wá sásùn n ti ń gọkọ̀ sígbà ọkàn dìlójijì ní bá ń rú wàlá ìsádìbà ìfòròdìbà ọwọ́ abẹ́ nìkan tọ́jú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ gba kéke ọ̀rẹ́ ti wá di pásítọ̀ ọba ni ha wàá máa gbàdúrà fún báyìí ó ń ti mà pé ó ti tán fún báyìí ṣùgbọ́n ntó ń ti fẹnu jẹ ntó ń ti fojú rí ntó ń ti fọwọ́ dánwò ah sọlọ́n lè gbàgbọ́ wọn báyìí kọ́ máa gbàdúrà wọn báyìí ọba ni wọ́n máa túbọ̀ ń fi tọ̀ fọ́ kí ni o fọgbẹ́ orí gbin orí ìlọ́wọ́ wà tẹ́mi rẹ̀ fi bọ́ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ tí yàrá jẹ́lẹ́sìn nígbà tí àgbọ̀rọ̀ lọ́dọ̀ ti tèmi wípé èèmọ̀mọ̀ lélẹ́yìí bàbá gan táyé wá fún ìwọ́n tó tún wá gàwé tí wọ́n fojú alákọ̀wé wúwọ̀ pé orí ẹlẹ́yìí ó sì tòrò naam eh, ọlọ́run dákun mọ́jà àṣẹ́sìn mọ́jà àṣẹ́sìn mọ́jà apariwo ẹbí tí ọ̀dá o kò sáfì èdè làlíkì àmọ́ wíwá ń sọ fọ́lọ̀ lọ́rùn pé à ọ̀dà mọ́sá kiri mọ́sá sí ogun tó ní àṣẹ mọ́sá dé mọ́sá dé aago méjìlá ayé mi jẹ́ kọ́kọ́ lọ lórí làlíjà nánà nígbà tí ẹ̀wà lọ́mọ́ lè kú náà jẹ́ ọ̀kọ́kọ́ lórí ọ̀nà kò sáfì wàláì kò sáfì èdè àmọ́ ẹlẹ́ẹ̀kejì kó tún lè máa jẹ́ ìfọkànbalẹ̀ fún wa pé a kú oríire o àjọmọ kí apapọ̀ báyìí náà ni o wọn ò ní a máa tẹ̀lé akáàkiri kọ̀rọ̀ o tèmọ́ ìsàásù ní sọ́jẹ́ náà tèmọ́ ti ń gbọ́ náà eléyìí kọ́ kọ́ọ̀fù lọ́bẹ̀rẹ̀ oko ẹ̀ bàbá rẹ̀ lólú àwọ̀ kan tó yẹ kó di olórí rábátá fáwọn aláwo báwo kò ń ti dàgbà ẹ mú kọ́ wọ́n sá mọ̀ mọ́ ẹ wá wé mọ́ lọ́njọ́ náà wọ́n wá dájọ́ tí yóò dòlú àwọn wọ́n wá bọ̀sọ̀ kó lọ́rùn rẹ̀ pátá lásán lókù wọ́n wá létà lórí odó gbogbo àwọn aláwọ̀ ń kálukú àwọn wá lọ́tọ̀ọ̀tọ̀ ẹlẹ́wàá pé kínní wọ́n fẹ́ rò bàbá kẹfà wọn àwọn jogun bá ń lé mi wọn àbúrò fi nǹkan kan sí jàké lọ twenty one nọ́ọ̀sì ni ó sì gbọ́dọ̀ jẹ ìsàlẹ̀ ètè n ó sin tiẹ̀ n kò sin tiẹ̀ tán ẹlẹ́wọ̀n mi eléyìí wọ́n fárí sin ni wọ́n wà ní àdá Járímánì rẹ̀ sì gbọ́dọ̀ lò n sí tiẹ̀ èmi sọ pé pé ẹnì kò tún pé rí ẹ̀mọ̀ láyé kọ́ọ̀kọ́ ẹlẹ́mì mú tẹ́yìn wá títí tó fi di pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n wá ń sọ ọ̀rọ̀ yìí padà síta tí wọ́n gbé ọ̀rọ̀ ìwá tá a fi ní ìlú wùlì sinadi lórí rẹ̀ àwọn wa lọ́njọ́ náà wọn ò lè súnmọ́ wàlọ́ọ̀hì ọlọ́mọ wáyé wọ́n lẹ́jẹ̀ ti bù ú lẹ́yìn àgbẹ̀ ojú òní ti ọ̀rọ̀ yín àdàrú àṣọ lásìdẹ̀ntì ọwọ́ náà ni látọwọ́ àwọn ọmọnà bí àdámà Abu Khalid orí eléyìí ni ẹ wà ó wá lélẹ̀ bá ní gbangba egede gbogbo ẹ̀ mara wọn ní kálukú lónìí ó ti kú ò ní gbogbo ẹsẹ̀ wọn wá wárí fún un ní bàbá náà dùn lójú ayé òun ọmọ àwọn sì wà á ju òun lọ báyìí sí ẹ̀rí pé òun jẹ ọmọ báyìí sí ẹ̀rí pé dùnú rí jàmáà wàlláhì ọ̀rọ̀ tí mo sọ inú Ìbàdàn náà ni o kọ́ọ̀yàn ọ̀mọ̀dún jẹ́ o wọ́n kàn bánu lójijì náà ni tó pokùnso. ẹ ẹ ẹ bẹ́ẹ̀ sọ pé wòlé dáná lẹ́mọ̀ wọ́n sọ pé wòlé pẹ́rí ẹ̀. múra ẹ̀ lọ sí lọ́ọ̀rẹ́ ìmọ̀kùn eléyìí. ibi àti sọ́dọ̀ àwọn àgbàlagbà sẹ́yìn bá àgbàlagbà wọn fún lákàá igẹ kí ni máa dára èèyàn ní tí ìwà ti dàgbà bàbá kan bá dá ó ní ẹ ó ní àfa ó ní kéèyàn ṣe jẹ́jẹ́ ni èdè ti wà nù tí ẹ fi ó ìsáṣẹ́ àti pọ̀tọ́ nígbà tó wí èyí tó torí ẹ̀ gbára dúró wọ́n ní ẹ ti fèèdì sáré ebe sùn ni ṣé fọkànbalẹ̀ ẹgbẹ́ sùn ni náà bẹ́sù ẹ̀bẹ̀ ẹ̀mẹ́ tí ìsìnyàn kéèyàn owó gidi tó wá jẹ́ pé tí èsù tí èsù wà lẹ́gà àrí lẹ́bà ń bẹ̀ yóò mọ̀ pé tí ọ̀rọ̀ yóò lè dárò wọ́n lè jẹ́ gbẹ̀rẹ̀ a ti dára o káàkà ń bá dẹ̀ pé alẹ́ káàyè 20 tọ́jẹ́ wípé ẹ̀sìn ẹ̀ǹkọ́ yàn bẹ́ẹ̀ mahad tí wọ́n lù bábàrí káàbàdà ní ṣe fẹ̀tò tí ń fọ́ bàbà gan lórí lórí ọ̀rọ̀ san wa o bọ́ọ̀nà bí ìṣẹ̀ṣẹ̀ gẹ́lẹ́ a lè rí ìyẹn a lè rí àyè twenty kan naam sẹ́mi pé. mélòó mélòó òrò tèmi àti ti kílẹ̀ ìbabaláwo tí è pé àìmọ̀ iná ni a fi kọ́ lẹ̀ fún wa. bàbá lọ mọ̀ ní ẹ̀sàsáìsì láṣẹ o. àwa ń bọ̀ bá a bá tí a tún á sọ páwọn òtún ní í ṣe báwọn sáà tó wá ní í ṣe yanjú ìtìkọ́ọ̀nì ìtìkọ́ọ̀nì ọlọ́run jẹ́ a rí ṣe yanjú dákun ṣàánú wa. jẹ́ a lè rí se yanjú dákùsánú wa ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn àfá wọ́n ni láháìdọ̀ máa hamulé bóbìnrin bá ti lóyún kò sí ti ń jẹ́ háìdọ̀ bẹ́jẹ̀ bá dà lára rẹ̀ nǹkan wọ́n lẹ́jẹ̀ ẹ̀bú ni kọ́ fọ́ra kọ́ páàkì kó kọ́ wọ́n ní sẹ́ ẹlẹ́rìí lórí ẹ̀ wọ́n náà lẹ́rìí wọ́n ní tó bá jẹ́ wípé òbí ọmọ sí haidọ̀ ni ọlọ́wọ́ sì máa wá sọ pé obìnrin tọkọ ẹ̀ bá kọ̀tọ̀ lóyún nú ó di ìgbà tó bá tó bí ma kó tó má jẹ̀yàwó ọkọ ẹ̀ ma. jẹ̀mọ́ ìbínú ọlọ́pọ̀ nínú bá a ṣe bára wá lò ó tí ó kóbàjú kóbàmù bóyàwó rẹ̀ pé kọ́lẹ́rì ó sì lọ náà nù <laughs> sọ amadu wàhálà tó ṣe lẹ́yìn gànà ránmọ lọ́tún ránmọ lọ́sì ọ̀pọ̀lọpọ̀ kírẹ́dìtì tó ń lọ sí àti wọlé náà rọrùn àti jáde náà rọrùn ro tó ṣe ni àwọn àgbàlagbà torí wọn sírètì wọn láì torí ọlọ́ọ̀nì kan fóbe rọrọ tọ́wọ́ obìnrin bè kànáà pé eh, eh, eh, kí aláfẹ́ sí mọ́sá fẹ́ nítorí ọlọ́run ìrọ̀lẹ́ o yọ ọkọ̀ padà ní ìdílé o yọ ọkọ̀ padà nínú nítorí ọlọ́run fún mi láì sọmọ kí o jùgìrì ìlú ó tíyàn bá lóun torí ọlọ́run fẹ́ obe ọ̀rọ̀ dáadáa náà ni torí ọlọ́run náà lè yóò nǹkan ṣùgbọ́n o torí tara ẹ̀ gangan ìpè irú rẹ tó wù mí nú obeere irú kọ́lọ̀ tó wù mí nú obeere irú àìtì tó wù mí nú obeere wọn fún lóbi àràrà ó ní kí n wájú nílẹ́yìn ó sì ti gbà bẹ́ẹ̀ <laughs> ẹlẹ́yìn àwọn sábà fún sọ́ọ́lẹ̀ bóyá <laughs> ní bọ́ọ̀nù ẹ̀sìn máa ń ṣe nìyẹn ọ̀sàgbà bẹ́ẹ̀ kùsìtẹ́rọ̀rùn ẹ jẹ́ kí ojú rẹ̀ wálẹ̀ yóò máa wá bí rẹ̀ pé sí ẹ̀ sàṣọ́n ni. ìpè wà láì ẹ̀yin ọmọ ìyá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbàgbọ́ báyìí o ẹ sàṣìlẹ̀ fọ́mọ ìbìnrin ni bàbá ẹ pé torí ọlọ́lẹ̀ fẹ́ ọmọ ìjọ ni nítorí ọlọ́lẹ̀ làwọn náà sì fi inú fún yín kọ́dà tí orí obìnrin bá sírẹ́tì tọ́kùnrin bá sá ń tẹ̀ mọ́nu pé à kí ni torí ọlọ́ni ẹ̀fìmílẹ̀ ọ̀rọ̀ òdodo ni táwọn èèyàn máa ń lò sí ààyè ibi tí wọ́n ti ní dúró tì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí wọ́n lẹ́rí àwọn ni wípé asọ́pọ̀ bí bá lóyún tíyàn kọ́ ńgbà ọba tó ma ní ètò ìjẹ́yàwó tíyàn bá yí padà tíyàn bá rí mọ̀ kọ́ tó sì lóyún tíyàn wà dá padà torí ọkùnrin láǹfààní kọ̀ọ̀kọ́ ó ti dá padà in tó tún kù méjì lọ́mọ ìkẹ́sì yàtọ̀ sí kejì tọ́wọ́ ìlọ́pọ̀ tó kọ̀ lẹ́ẹ̀kejì táìmù tí ó ìmẹ̀sẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí tí ó àmàrà lẹ́ẹ̀mẹ́ta tí ó ti pè tọ́bẹ̀ ìgbà padà tọ́bẹ̀ tú èso pọ́ńkọ̀ lọ́lẹ́ẹ̀kẹta obìnrin yẹn lọ kò sì lè fẹ́mọ́láyé àfìgbọ̀ ọba tó lọ́ọ̀rì lọ́kọ mi tí wàhálà tó wá ṣe láàrin àtọkọ mi tọkọ mi kọ̀ lẹ̀ lójú tó ṣẹ̀ṣẹ̀ lè fẹ́ padà. àwọn bàbá wa àti ni bọ́nu ọkọlọ́mba ní foríjìyàn wọ́n dẹ́gbẹ̀rún wo ẹ máa wá gbẹ́ lómi tí wọ́n pe à ṣé ṣèyí àti ṣẹ́gun wọ́n èso ọmọdé wa táàmù tí màmá wọn kọ bàbá wa tí wọ́n lọ bòmí wọ́n wá lọ bí méjèèjì ń bòmí so ẹ̀yìn ìgbà yẹn wá bí Saidi Zainabu àti Sulaikho padà fún dádì wa ṣàpẹ́ àmẹ́yẹ bẹ̀rẹ̀ ń bẹ́rù àwọn fámìlì. kọ́dà irú ọmọ nǹkan ọ̀rọ̀ bàbá àkọ́kọ́ lóṣù tí a wò irú ọmọ méjì náà jẹ́ mẹ́ta ní mẹ́rin o mi àmà jẹ́ méjì bẹ ìgbà wọn ṣẹ̀tún àmà alábúrò padà lọ́dọ̀ ọkọ ìyá wọn àárọ̀ gbogbo tó jẹ́ orí bẹ́ẹ̀ náà gbáragbára pé òun wá sọ́lọ́jọ̀jọ̀ fún ọmọ àwọn tàbí ọkọ òun la ló tún fọ́gbà ìwò rẹ̀ ń di wípé ebi dúkìá mi ni ọ́ lẹ́yìn tó gbálójú bóde àyìn nǹkan kúlù yìí o jàmáà kọ́dà kò pé ṣẹ̀ríà kóòtù tààfẹ́ kọjẹ́ lórí muamala láàrin àwa mùsùlùmí gan sáà sórí ire ni lórí ìgbésí ayé wa tí ó sì ní stamp tòótọ́ nú ah ma ń tá a lè bira wa o pèsè ìsìláàmù là ń àbí nǹkan àṣẹ ìwọ̀n àbátabákùn díẹ̀ àṣẹ tó náà ní ká gbọ́ o ó sì sìnkú wọ́n ní tọ́wájẹ́ kó bèèrè máa ṣe haidol ọlọ́wọ́ sì gbé sí pé fásì haidọ̀ lẹ́ẹ̀mẹ́ta bá a ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó láti lóyún nú o ìdí mọ̀kàn sọ́tà ìní oṣù mọ̀ tọ́ba sí o àjẹ́ pé la ọ̀rọ̀ kejì ni wípé no o tọ́ alọ́ba sọ̀rọ̀ sọ báwọn ìyẹn ní dáhùn ṣùgbọ́n a fẹ́ fi yé yín wípé obìnrin lè lóyún nú tí ó sì mọ̀ menstruate kọ̀ọ̀kan pọ̀ ni ṣùgbọ́n فالحكم يدور مع علته عدما ووجو عدما ووجودا وعدما الحكم يدور مع علته وجودا وعدما ìdájọ́ yóò máa lọ pẹ̀lú tí a fi ṣe kọ́ máa fún tá a bá ti rí nǹkan ntí a pèlè jùlọ ọmọ ṣẹlẹ̀ tá a bá ti rí nǹkan mọ́ ìdàkejì rẹ̀ ni ọmọ ṣẹlẹ̀ ẹni ọba kú ẹwẹ ẹdì fílọ́fíndà sílá ẹkírun sílá ẹlọ́rìí sí. La, kí ni tọ́fọ̀gbọ́n tá ń ṣe fún ikú ẹn tí ọba kú sáàlímọ̀ ilé kí títì ìwà àwẹ̀ jẹ́nàbà rẹ o aṣọ ẹ̀dá ìdí ọ̀rẹ́ o lọ́fíndà rẹ o wọ́n ti gbẹ́kòtò o naam wọ́n kò torí pé ní ìsẹ̀ eh, eh, torí tọ́tọ̀ ọ̀bàdàn kúrò ní ìsẹ̀ sọ pé wà láàmì ètò náà in tí wọ́n bá ti sọ pé ìdájọ́ tí wọ́n bá ti lẹ̀ mọ́ nǹkan kankan nígbà bá rí nǹkan kankan ìdájọ́ wọn mọ̀ rí bẹ́ẹ̀ tí a bá ti rí nǹkan kankan ìdájọ́ wọn ò ní sí asọ̀sọ́lá ọ́ àlákọ̀ àlàmọ́rẹ̀ ọ̀rọ̀ haidu máa ń ti dàgbà dọ̀rọ̀ obìnrin dámú ó sì jẹ́jẹ́ náà ọjẹ́ kọ́lọ̀ rẹ̀ ọjẹ́ táìmù rẹ̀ ọjẹ́ bí ṣe ń pẹ̀lú òru rẹ̀ kí ó tà ní ìpè a àtẹ̀mọ́ra ọ̀nà òfin bá yín sọrọ padà wípé gbogbo tí wọ́n bá ń pè ní ìdẹ́lọ́dọ̀ obìnrin Allah subhanahu wa ó ti fi oyún bò ó mọ́lẹ̀ tó n'oyilu pé wa yín lóbi wà ti kó gbogbo ẹ̀mí haidọ̀ táwọn wá ní í ṣe àwa pè ní haidọ̀ ń lè ní í kọ̀ wá ní kírun lásìkò kò ní lásìkò ẹ̀yìn sì ni kírun ni èyí tó sì tó sì jẹ́ wípé ó clear sí pé haidọ̀ rẹ̀ náà ni hukumu haidọ̀ ni ó máa ní yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù sọ wá clear pàrọ̀ báyìí. wa ghalibuhu sittun aw tis'un mas'ala mi nìyẹn àwọn àfáà ni èyí tó sì wà wọ́ pọ̀ jù. Hmm, ká tó mọ sọ́wọ́ o masala kan bẹ tọ́sá kọ̀rọ̀ ṣùgbọ́n nídìí tá ti clear rẹ̀ sàbáyá obìnrin tí wọ́n fún yàtọ̀ jẹ́rú tọ́bẹ̀ lóyún nú pẹ́rẹ́ tọ́wọ́ ajẹ́rùn obìnrin tí máa ṣe haidọ̀ nú oyún èèyàn gbọ́dọ̀ súnmọ́ tí èbí máa wò. ooo bó ṣe kọ́ rẹwà tó bó ṣe kọjọ́ mi kìí tó hukumu ti ń ta wí lálàkọ̀kọ́ onílò gbóyànde obìnrin náà sì ní máa kí ní àwọn àsìkò tó bá yẹ tí nǹkan wọ́n lára rẹ̀ kò sì ní máa yóò máa ámàlà ṣùgbọ́n yóò máa ámàlà ara rẹ̀ tí haidọ̀ bá ti dé akó àwọn àni ghalibu èyí tí máa wọ́pọ̀ jù nínú àsìkò tóbi ní fi máa ṣe haid òótọ́ dẹ̀ ni tí wọ́n bá pé gbogbo obìnrin lọ́ndrẹ́dì eighty sí eighty five sí tún àwòtí sẹ́rún jọ́ mẹ́fà tàbí jọ́ méje. àwọn àfáàní sọ̀rọ̀ ìwà wọlé wọn ni nam ọ̀wọlé kí lè rí wa lima jaa hadithi hamna bintu jahsh radiyallahu ta'ala anha wa ardaha anabi ni tahayabi fi ilmi Allah nígbà tó wá ní gbogbo gbàlọ́ rẹ jẹ́ ní ìsìn tí o bu ẹ̀dá rùmọ́ lọ́ba yìí wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó ní haidọ̀ gbéra ẹ̀ sínú mọ́ ọlọ́run ọba sí tan àwùsábọ́án máa lójọ́ mẹ́fà tó bá wọ̀ olùmọ́jọ́ mẹ́jọ tó bá wọ̀ a bọ̀ ó pàdánù níbi sìhádọ̀ tí nǹkan bá dàrú fún obìnrin báwọn tó yẹ kó ní àádá tẹ̀lẹ̀ kí n túmọ̀ rẹ̀ kí nǹkan ìwọ́ tó bá ọmọbìnrin tó jẹ́ wípé kò tiẹ̀ ṣe haidọ̀ rárá yọ bàlágà náà báyìí náà ẹ̀jẹ̀ àwọ̀dà lọ́run fi sàdánwò fún bóòlù ó sì mọ́jọ́ sí i èyí tó kó ti kájọ́ rí tọ́ dàrú mọ́ lọ bóòlù ó sì mọ́ àmọ́ o àmì sàn wọn sọ fún amúnà báwọn àwọn àfáà ni àjẹ́ wípé nígbà tá a ti náà tó lè bá ní wígbóló yìí jáde àjẹ́ wípé dìlílù ni ẹ fún wa wípé ghalibul haid situn aw ntọ́wọ́ pọ̀ jù rẹ̀ nu wà àkọlùwù yawmun wa laylatun mm-hmm. tí bá wà lóbe kẹsì haidọ̀ táìmù tó kéré jù tóbi lè fi ṣe haidọ̀ wọ́n ní òun náà ní ọjọ́ kan tó jẹ́ twenty four hours. Ah, ah. 24 kí ni 24 hours kí lè rí tẹ̀fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí pé àádà nìyẹn pé òsùnmọ́ kọjá pé haidọ̀ ní ọjà ìlara obìnrin kò wà ní ìwọ ọjọ́ kan àtòru kan ọ̀dà tóbìnrin bá wá ń rí ẹ̀jẹ̀ pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ pẹ̀lú òórùn rẹ̀ pẹ̀lú ìrísí rẹ̀ fún 20 hours kí ni wọ́n yẹ̀ sí haidọ̀ ọlọ́jẹ̀ mí ni لأن أقل الحيض عندنا أقل مدة الحيض ليل وليلة ó kéré jù wọ́n obìnrin mẹ́sìrẹ́tì àfikọ́ ya jẹ́ ọjọ́ kan àtòru kan ah, ah. ọ̀rọ̀ iná kọ̀ wọlé ọ̀rọ̀ kejì ni wípé láà obìnrin lè ṣe haidọ̀ tí ò ní pé odidi ọjọ́ kan jẹ́ yìí tó sì jẹ́ pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ tó jẹ́ pẹ̀lú oorun rẹ̀ tó jẹ́ pẹ̀lú ìsí rẹ̀ hukumu rẹ̀ hukumu haidu ni amúyànsọ́wọ́ wa aqallu tuhuri bayna al-haydatayn thalathata ashara yawman tí ẹ bá wá ní obìnrin kan ọmọ ara padà báyìí ká tó tún lè gbà pé ntọ́ bá bá a ìlú ẹ̀jẹ̀ haidọ̀ ni a rí thirteen days lẹ́yìn thirteen days ohun tún ni wọ́n ní sẹ́yìn lẹ́rìí wọ́n náà lẹ́rìí. كليري من ما جاء من قصة امرأة أتت عليا ابن أبي طالب رضي الله تعالى وهذا الأثر علقه الإمام بخاري ووصله أبو الدارمي رحمه الله للجميع أنها قالت انقضت عدتي خلال شهر أبرق الله بعلي ó ní ya amiral mu'minin ìdá ń bẹ lọ́rùn mi ọkọ mi kọ́ mi lẹ ọkọ mi sàlàyé mo sì ti mara báyìí láàrin oṣù kan ah ali wa ń wo ṣùrọ̀ yìí tí ń bẹ ya ṣùrọ̀ yìí iqdi fiha dá obìnrin ìlẹ́jọ́. ṣùrọ́ìhù ní ìníyà àtàtì bíbí tọ́nà tí mìn àlìhà tó bá lè mú ẹni tí ó súnmọ́ gán kí náà ń pè ń bí tọ́nà lọ́dọ̀ lábáwá. bitọ́ọ̀nà ni ẹni tó jẹ́ wípé téèyàn ọba tí ìfàsírí ara èèyàn hàn ọkàn yìí ò sì ní balẹ̀ ó lè jẹ́ èèyàn lè jẹ́ èèyàn bí o ọlọ́run kàn sáfì sàdáwò fún yàn kódà tí ó ti dàn láì mẹ́yẹ ìgbà ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ayé fún méjì méjì lèèyàn wá máa ní ẹni bitọ́ọ̀nà rí ẹni bitọ́ọ̀nà bú n tí òun dáwọlé tó ń ṣe kí ni yóò dà ọ̀dà ẹ jẹ́ kí bàjọ́ ọ̀nà òde láti ti fi lọ bàjọ́ ọ̀nà pé àà ṣẹṣẹ lẹ́yìn sí kò yí sí bí ẹ bá lọ pé ẹsẹ ọkàn tẹ́ ẹ sí mọ́ ẹ parí sẹ́nu ah, ẹ̀rù ń bá náà ẹ̀rù wo ní báyìí ẹ̀ ń lọ́sọ̀rọ̀ kọ́ lọ sí wọ́n ní ìtàkùn tó ní wọ́n rọ̀ dò tó ń tẹ̀lé nínú lọ bìtọ́ ọ̀nà kanu bìtọ́ ọ̀nà míì ó sì dè à ah. ọ̀gá ìwọ̀n hmm. bá ń tẹ́ yìí náà gan ní wọ́n bá ní ẹwà jẹ́jọ́ ìlàlẹ́ kìámà ń tó súnmọ́ ní pẹ́ẹ́lí bọ́m̀bẹ́ ó tún jọ kòjó làágbọ́bọ̀ o. ní sungbó rí mi. ó ní kí ni ó dé tó fi sọ báwọn ara àwọn èèyàn ń ṣépè gan àwọn àgbà sì sọ pé àwọn àgbàlagbà wọ́n ní èpè àjọdá èpè àjàjọsẹ wọn ìrọsẹ wọn ìrọsẹ fi wẹ òótọ́ sí ni àdìsí wà lórí àdìsí wà lórí ẹ tàbí ni ìtakùn mẹláì ẹ bẹ̀rù àwọn àyè kan máa ń fa èpè gbogbogbò àwọn àdìsí máa ń rí ẹ tí èèyàn bá fi ni pé bára lè ṣe ń ṣépè fún làwọn òkú ń ṣépè fún èpè tọ́sí ni wọn ò mọ́ra rí àwọn òkú àtàwọn alẹ́ wọn ò tún rẹ́gẹ́ bí lè ṣe ń sọ pé ọlọ́dà kò mọ̀jẹ̀ kí àwọn ará ilé ọgbọ́n o ìbẹ̀pẹ̀ náà lọ́fẹ́ fi ránṣẹ́ sí ẹ o tọ́fẹ́ tà pé ìbẹ̀pẹ̀ yìí bẹ̀ṣẹ̀ ń wo àjẹgbádùn ni náà tì náà ń pè kò burú kí ní burúkú ìmọ̀jẹ̀ ọ̀la náà àwọn náà ó fi búrẹ́dì ránṣẹ́ àwọn méjì ti pé àjọṣepọ̀ wọn papọ̀ wọ́n wá papọ̀ lórí èpè lórí ẹnìkan àjọdé èpè àwọn àgbàlagbà níwèé ìrọsẹ̀ fi wẹ̀ o sẹ́ni ó bá sì dalẹ̀ kò ní í dalẹ̀ ó tẹ̀léra wọn ọ̀rọ̀ ẹ̀sìn ni bọ́ba ti jàǹbá òórù lọ́tún tó gòsùn wájú ìpè pọ̀ o ní ta ni ẹ̀ ń sẹ́yẹ́ fún mi à. mélòó lẹ́yìn wá fẹ́ gbọ́ à èmi ń bẹ̀tẹ̀ pé eré tán gan bá bá kú òun bẹ́ẹ̀ ń gbà mí ẹ̀rù wa máa bá èpè gidi ni ẹ̀ ń gbé pé o à ẹsàbẹ̀yìn bá rí kọ́ ìgbẹ̀wà tó bá pléèrè ẹ̀ pọ̀ sẹ́ẹ̀tì o. gbọ́dọ̀ sọ fún un bìtọ́nà yóò ní ṣùgbọ́n ìwá ni tóbìnrin ìbálẹ̀ lọ mú bìtọ́nà wá min alia ẹn tó mọ̀ ń pa ọ̀rọ̀ rẹ̀ dáadáa irú bìtọ́nà wo yóò rọ fùdí inú wà olùkù táyé tí ń sì gba ẹlẹ́sìn dáadáa lélẹ̀ òun táwọn ará àjọ ń bá sì ń sọ pé ẹlẹ́sìn lẹ́nìkan òun wà lẹ́nìkan tí wọ́n bá fẹ́ gbà kọ́ wá jẹ́rìí ní sẹ̀ríà court àwọn nǹkan tí a kàkùn mọ́ lónìí ò níwọ̀n ìjà tẹ́lẹ̀ ní ọkọ̀ ẹ̀ kọ́dí ìyìn sọ pé wọ́n ń parọ́ òun sọ pé ó ń jàmbá ní ọ̀hún ṣùgbọ́n àfẹ́ ìfarun abíyẹ́ ìfarun abíyá kéjọ́ ah, kí ẹ̀ ah, lè jẹ́rìí kí ni o ìfarabíyá ojú kan pé a ah, lọ́dọ̀ àwọn afá àmàhàràfíyà wọ́n gbà pé tí èbá kí ṣáfà àti wítìrì ọ̀daràn torí dandan làwọn pè lọ́dọ̀ hànàfíyà kì í sílẹ̀ náà o ṣùgbọ́n mama ahmed wọn làwọn ní gbẹ ìrí ń tàn ibà níbi ti ṣe rọrùn kí kò tó sùn ọba kó lè jí àwọn òpin dandan o ṣùgbọ́n tó bá fi mú nǹkan ilé kéré lẹ́mìí rẹ̀ irú ò lè jìnà sí ọ lẹ́nu yóò dún lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́rin rárá wa fa innaha maqbula àgbà ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ali wa ni kọlùn kọlùn bilugha romiya ní èdè àwọn róòmù ìtumọ̀ ní jayid hmm, ok ok good good good good good good ọ̀dájọ́ yẹn dá ìrẹ́ ajẹ́ pé ìntí wọn bá fi lè gbà wípé obìnrin lè parí ìdá rẹ̀ láàrin oṣù kan ajẹ́ pé túmọ̀ nínú wípé akọ́lù elmudal haid in ti a fi sọnù pé yàwó mọ wà lẹ́yìnlá obe níbẹ̀rẹ̀ oṣù lápẹ̀rẹ̀ kásọ wípé tàbí kásọ pé àmúbáyé o ṣe haidọ̀ fún jọ kan ọmọ ràpàdà thirteen days káfí mọ́jọ́ kan àkọ́kọ́ fourteen days ó tún bẹ̀rẹ̀ haidọ̀ mi ọfọjọ́ kan sí di fifteen days ní fifteen ni ìkáwọ́n ti fìtàtí ìkun àwa gbà pé obìnrin lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló ní o ó ní fourteen days Only fifteen Only, only fifteen days tó dájú ó ní o fifteen days tó dájú ó sixteen ohun ọ̀dájú ọba tó bẹ̀rẹ̀ ó tó fìjọ́ kàn sí kásìmá fourteen ti ń bẹ́lẹ̀ ó ní o fifteen plus thirteen two mi twenty eight eh, ó tún fọjọ́ kẹsí tó lè ṣẹlẹ̀ ní oṣù kan àbí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n wà náà dìrì tírú ẹ̀gbọ́n wa lè jẹ́ kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a jẹ́ wípé kí wọ́n tó lè gbarú ẹ̀ ní sẹ̀ríà court bíbá yìí náà mọ́sálà wa dé lóbi kan bá dé ó lè parí ìdá mi o wọ́n ní ta láfẹ́fẹ́ ọláfẹ́ ẹ̀rú ah! bóun la ṣe kó sí ọlẹ́mì tó báyìí olóòtú parí nígbò wọn bẹ̀rẹ̀ mẹ́rin ah, ah, ah ìbá wa parọ́ ńkọ́ wọn kọ́ra wọn á kúrò ànítàn àkọ́lá wá sọ́mọ́ sọ́mọ́ Bukhari ní tí kò lè ṣeéṣe kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ la tuqbal da'waha ibi yóò kíyà ẹ́ kò kíyà oye barakallahu fikum ṣùgbọ́n nǹkan kan tọ́jẹ́ wípé èèmàní nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kí ni nìkan náà kápẹ́rẹ́ sínú al-Qur'an dalilu nìyẹn ja'ala Allah subhanahu wa ta'ala an-nisaa mu'tamanatin ala iddatihinna ìmọ̀ tí mẹ́rin wípé nígbà lọ́n fẹ́ máa sọ̀rọ̀ ìdà obìnrin tọkọ ẹ bá rí i pé ọmọ ìṣẹ́sì lẹ́ẹ̀mẹ́ta tàbí orí túrù lẹ́ẹ̀mẹ́ta bákan náà tọkọ rẹ bá kú túrù lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n tó tọrọ nfẹ́ máa sọ òfin kọ́kùn kankan lọ́rùn. ọwọ́ ni wal mutallaqatu yatarabbasna yatarabbasna tọkọ yín bá ti lóun kọ yẹn yẹn obìnrin tó kọ bá kọ ọ lẹ ẹ gbọ́dọ̀ kẹrù lẹ́ẹ̀kan náà ẹ sì sùúrù ẹ jókòó sílé ọkọ yín yatarabbasna kam bí anfusihinna salasata qurun ẹ̀ẹ́rì haidọ̀ mẹ́ta ẹ̀ẹ́sì haidọ̀ mẹ́ta tàbí túrù mẹ́ta alaxilaf ní alẹ́ ilmi. wala yahilu lahunna kò tọ́ fáwọn obìnrin kò tó sọ kò tó fi gbọ́ fọkùnrin lọ́rùn àyẹ̀túmùnà máa khalaqa Allahu fi arhamihin ìtọ́lọ̀ ń bá ló ń dá sínú àpòlùkẹ́ ẹ gbọ́dọ̀ parọ́ lórí nǹkan náà o ó ti mọ̀ pé ọmọ ti wọ̀ ó sì lọ rí iṣẹ́ ní kọ̀rọ̀ ó sì mọ̀ pé ọmọ ti wọ̀ ó ní òsì kankan náà wípé èmi ní ṣe ìyàfọ́ ọmọ ní ṣe bàbá fún un pé mo lóyún kí n lè dọ́mọ yìí mi. tó bá rò bá ń tọ́ bá já yá nǹkan asọ̀rọ̀ gbogbo tó wá ń sọ yìí jẹ̀máà níbọ̀lọ́ ti fi gbọ́ níbọ̀lọ́ ti kí tọkùnrin bọ̀ pé gbogbo obìnrin tọkùnrin bá ti kọ̀ọ́lẹ̀ ọ̀dọ̀ wọ́n èyí ọkùnrin máa sún sún lọ sún lẹ́sẹ̀ ìlókùtẹ́ sí fún wọn láà ẹ̀yìn àyàn láà agbàpọ̀ ní jàǹbá afàmà náà sí ọlọ́dọ̀ mọ̀támán tí wọ́n pè ní mọ̀támán barakallahu fikum trustworthy agbàpọ̀ ní jàǹbá kẹ́lìmọ̀ àgbàpọ̀ ní jàǹbá wọn àwọn máa tẹ lọ pẹ̀lú orúfù a sì gbá o ibi mọ̀ ń para sínú lẹ́ẹ̀kan wípé obìnrin lè mẹ́sẹ́jì ò ní pọ́jọ́ kan tọ́wọ́ wá jọ́pọ̀ rí báyìí padà síbi mẹ́sàlá kan tí ó ní di ọ́ lódìdí oṣù kan tóbìnrin bá ń rẹ́jẹ̀ ní gbogbo ìgbà tó sùn fi ń kárí pátápátápátá fódìdí oṣù kan píùn ọkàn dáalé lóṣù kan ni fódìdí oṣù kan lọ dáalé fóṣù mẹ́rin padà kọ̀rẹ́jẹ̀ kankan èyí tó ní fódìdí oṣù kan kí ni ìdájọ́ rẹ̀ háìdọ̀ ni bóun sì rí lọ yàtọ̀ ṣùgbọ́n ní oṣù kan ní rẹ́jẹ̀ oṣù mi tó tàlẹ́ ní tó rẹ́jẹ̀ oṣù tó tàlẹ́ ní sàárín lọ ní sàárín lọ ní àà istihadol ojú kanu lónìí o lè mara láàrin bíi àsùnbà sí ìṣáì ní wàá tún máa rẹ́jẹ̀ lọ jọ́kìnní jọ́kejì jọ́kẹta jọ́kẹrin jọ́karùn jọ́kẹfà jọ́keje jọ́kẹjọ pinnu yóò wà tó dáa lé tẹ́jẹ̀ bá ti ń pọ̀ ju lọ istihadol náà tó lónìí ojú kanu. ìdán tàbáwá fẹ́ náà pàṣẹ mẹ́sẹ̀ aláàkọ́kọ́ a wà á padà síbi pé tóbìnrin bá wá jẹ́ ń tó jẹ́ wípé ádà tiẹ̀ ni pé five hours ní fi menstruate a jẹ́ pé tí ó máa gbẹ̀yìn rẹ̀ padà túrù tí ó máa gbẹ̀yìn rẹ̀ padà ọgbọ́dọ̀gùn. Ah, Abu Khalid túrù ni ìmara ìmara padà. mọ́sálàdé. obìnrin ká sọ pé bí sí ń lọ agbẹ̀sẹ̀ rẹ̀ ni pé olùrẹ́jẹ̀ nísìn látago méje alẹ́ dago méjìlá olùtúlẹ̀dá pàtó dẹ̀yìn àṣùbá yóò tó kó ma títí títí títí tí ó ti di dúró olùtúlẹ̀dá pàtó bí ẹ̀yìn àṣàrí bí wákàtí kan yóò tó kó ma kí ni pọ̀jù nam ṣé àsìkò ìmárale pọ̀jù àbí àsìkò ẹ̀jẹ̀ kí ni yóò hayo nàbí istihadọ istihadọ. lára ìmọ̀ Allah subhanahu wa ta'ala awárí àwọn obìnrin tọ́jọ́ wípé láti hídù aslan kìí ṣe haidu rárá wàlá hadda lè akitari túrì bẹ́ẹ̀ lọ haidọ̀tẹ́yìn kọ̀ wá sẹ́nu àlà fún tọ́pọ̀ jù nínú ọjọ́ láàrin haidọ̀ méjì in tó kéré jù ní ẹsọ́lẹ̀ ẹ̀ta kí ó kéré jù o 13 days in tọ́pọ̀ jù sáré fún obìnrin mẹ́sírẹ́tì 5 hours nísìn ó tún wá dẹ̀yẹ oṣù kan ó tún ṣẹlẹ̀ síbẹ̀ haidọ̀ ni àbí sí haidọ̀ ah kò clear barakallahu fikum. masala de wala tusalli alhaidu wala tasun tẹ́jẹ̀ ìbá tí wọ́n jẹ́ dára obìnrin kò kọbọrọ baawẹ wàtẹkùdì sọrọ náà wọlé tọkìdì sọlá yóò máa wá san ìrún padà àyọ máa san ìrún padà kò ní í san ìrún padà ń tiẹ̀ yóò sì kíni o yóò máa san àwẹ̀ padà kò ní í san wá bí àwọn afáàlẹ rí pé kí ló fà á tí fi bùn kan tí wọn kejì wọn ni ẹ ṣeun wọ́n ní sẹ́ mọ̀ pé ààwẹ̀ ẹ̀ẹ̀kan ni lọ́dún irun sì ń ta karọ́rọ̀ gbogbo gbà yẹ̀wùmí yíyà ó ní òun ọwọ́ pé tí wọ́n bá tún gbé ààwẹ̀ náà kọlọrùn tí wọ́n bá tún gbé irun náà kọlọrùn bíi títa ààwẹ̀ náà wàhálà ó tún wáá pọ̀ fún kódà kò kù sí yóò bá kírun tiẹ̀ irun èsì iṣẹ́ ẹ̀kan lọ́dún. ó wá fi khuffafa lọ́rùn obìnrin kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ jaa min hadith abi sa'id al-khudri wal hadith bukhari fi sahihayn hamsa san sọ wípé alaysat idha hadat lam tasum wa lam tusalli ṣe bíbó bẹ̀yàn ọba tiẹ̀ nírun kò ní kírun kò sì ní gbáwẹ̀ nínú riwaya ti abdullah bin umar radiyallahu ta'ala anhu àrùdọ̀ọ́mà aṣà sọ wípé tẹ́mukúsù làyálíyà má tusalli wà tuftiru ramadana fàhádà nuqsanu diniha ebóbi àmọ́ ìjókòó láì mọ iye ọjọ́ tóun ò ní gbáwẹ̀ ń tiẹ̀ tí ó lè kírun tiẹ̀ tí ó sì tún máa jọ̀sán ní Ramadan tí èsì pípa rẹ̀ ń ṣe tí wọ́n bá wá ní aláàbò ẹ̀sìn lóbìnrin sí ọ̀wà rí bẹ́ẹ̀ sí tọkùnrin. bákan náà ìyàwó Aisha wọn dá obìnrin kan lóhùn wípé obìnrin wọn lè rè wípé máa bá lù lè ha ìb taqdi as-sawma kí ló fà tí haidu ò ní máa san ìrun padà tí sì wá ń san àwẹ̀ padà ṣe bí bàrà náà jọ̀nà méjèèjì yàwá Aisha ni kana yusibuna dhalik ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam àwa náà máa ń ṣe haidu láyé ànábì o sallallahu alaihi wasallam fa nu'maru bi qada'i sawmi wala nu'maru bi qada'i salah wọ́n á máa pa wá láṣẹ wọ́n máa tani pa láṣẹ àwọn àfáà ní إذا قال صحابي إذا قال صحابي أمرنا أو أمر الناس أو نهينا أو ننهي الناس فله حكم الرفع هذا الذي تقر في المصطلح في مصطلح الحديث tí sọ̀hábíyù kan bá sọ wípé wọ́n pa wá láṣẹ wọ́n pa àwọn èèyàn láṣẹ wọ́n kọ̀ fún wa wọ́n kọ̀ fáwọn èèyàn tí sì ń fi ń sọ ń tọ́sẹ̀lá yàrá sàsálàm bẹ́ẹ̀ ajẹ́ pé ìdájọ́ ntọ́dọ́dọ́ ànábì salawatullahi wa salamu alayhi ta ló ń fàṣẹ ẹsẹ ẹ mẹsì sí lẹ́nu arabi sallallahu alayhi wa sallam ìyá wa ṣe àwọn sọ ní sọ pé nu'maru nu'maru bi qada'i as-sawmi wala nu'maru bi qada'i as-salat wọ́n wá máa pàwọ́ pé kíá kírun kàkà má ká fi ìrun lẹ̀ tiẹ̀ ṣùgbọ́n ká gba ààwẹ̀ padà mọ́sálà wá dé. tóbìnrin bá wá gbáwẹ̀ tàbùkírun lásìkò haramu ni ń dánwò kò sì sí ládàá fún ó tó sẹ́yìn tó sì kéde o wà kúlù máa láàyè sí fàwùwà haramun nígbà tí ní ọ̀dà kéde o haramun ni ṣùgbọ́n wà lẹ́yìísà kúlù haramun fásidan wà lẹ́yìísà kúlù haramun fásidan kìí ṣe gbogbo tó bá wá jàrá mù ńlọ́bàjẹ́ tán wà kúlù fásidin haramun fásidan gbogbo ní tí wọ́n bá ní nǹkan yìí ọ̀dà ọ bàjẹ́ haramu wa ni tó o tún lè o so ẹ abúlé ẹgbẹ́ sáré yẹ no ọ̀rọ̀ ẹ̀sìn ní áfírísìra wa wọn ò sọ pé dandan yẹn nìkan ní kọ́ sọ bí ìbánabílà mi rù wa alágbàwílà wa abúlé yìí ẹ kílẹ̀ rẹ̀ kùnìmọ́lẹ̀ ẹ̀sìn fáwọn haram fẹ́nìkẹ́ yóò da haram ni wàlẹ́ ìsàkúlù haram ń fásì dání kí ẹsẹ̀ gbogbo haram ni nǹkan tó bàjẹ́ tí ò da rata wàkúlù fásì dín haram tí wọ́n bá ti sọ pé nǹkan kankan ní tí ò ni tó bàjẹ́ haram ni bó la ti fẹ́ جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عنه أول صحيحين من حديث أبي هريرة النبي صلى الله عليه وسلم لا تلقوا الركبان لا تلقوا الركبان ẹ gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pàdé àwọn tí ń kọjá bọ̀ núùlù ẹ gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pàdé wọn mọ́lẹ̀ kí wọ́n tó dọ́jà. èèwọ̀ ni haram ẹgbẹ̀rún a ṣàtúnṣọ wípé ṣùgbọ́n o tẹ́ ẹ bá lọ rè pàdé wọn báwọn tẹ́ ẹ wá lọ rè rántí ń kó bọ̀ mọ́lẹ̀ lọ́wọ́ wọn òun náà wá ní ìdí nǹkan mí ìtọ̀fẹ́ ràpadà oko lọ́ba dọ́jà lọ́ba rí pé àṣẹ ti dó mọ́lẹ̀ fẹ́yìn ata sọ ibùhù fẹ́yìn ata ṣe yídùú sùkú fọwọ́ bilkhiyar ẹn tó tajà ń fún yín tọ́jà roko lẹ́yìn òbòdè ìlú ó tó wọ̀ lù tọ́bẹ̀ wọjà padà tọ́bá rí wípé ẹ ti dóò mẹ́lẹ̀ ó lè gbọ́jẹ̀ padà kókó wọ́n ilé yín lọ a jẹ́ wípé gbólóhùn tánà bíi padà wíhun ó lè gba ọjà rẹ̀ kókó yín lọ àṣé ìfìbátu rírà kátàkárà ọ̀sẹ̀lẹ̀ nú ọ̀rọ̀ ọ̀nà tí a gbà ṣe ni haramu laisa kullu haramin fásidun wa kullu fásidin haramun nítorí pé sí ha ìjọ ta nǹkan fún ẹni kéèyàn bá padà tẹ́lẹ̀ wá sọ wípé ó lè gba nǹkan ẹ̀ padà àsáré mi ti sọ pé a lè tà a lè rà èèwọ̀ kan ní kẹ́ ẹ lọ́ọ́ pàdé wọn ni tó bá fi ń lọ sọ padà pé tó nǹkan bá wá sọ́jà padà ọlẹ́tọ́ àti ṣèkínni o àti gba dúkìá rẹ̀ padà fasihatu ibaratun an thubuti li hukmi. فالخيار استغفر الله فرع عن صحة الخيار فرع عن صحة ká sọ wípé tọ́ba wo olùgbà padà tọ́ba wo lè má gbà padà a jẹ́ pé nta ti tà fúnra wa ti pé tẹ́lẹ̀ ni nta àjọ ta yìí o ti àtijọ́ ta ọ̀nà tá a ra tá a ta ó ní ọ̀dà. Ah, kí ọ̀rọ̀ yóò kí àná ọ̀dà sí ṣáàríwù yọ̀ǹda fún a ká lọ bọ́n bóbin sọ̀rọ̀ lẹ́sẹ̀ gànà ká tó yọjú lé wọn ọ̀yọ̀ǹda hmm? ṣe é sì mọ̀ pé bọ́pọ̀lọpọ̀ ṣe sínú lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́sẹ̀ wàá ṣe àlọ́ ilé wọn lọ́hùn nìka ọ̀dà àbí ọ̀dà ọ̀nà tẹ́ ẹgbà pàdé ni ọ̀dà nínú àpàrà sóyún papọ̀ padà kẹ́yìn ọ̀dà àbí ọ̀dà o ọ̀dà ọmọ àlè táwọn ìṣe ṣe zìnà bí ìyá ọ̀ sọ pé ẹ̀ tó fún lóyún kọ́ yìí lẹ́yìn ọ̀ sọ pé ẹ̀ tó fún lóyún kọ́ yìí. bílù wá sí rọ́fì ọmọ àwọn méjèèjì ní àbíkè sọmọ wọn ṣùgbọ́n lè ti ẹ̀gbá bẹ́ẹ̀ tá a bá ti ápùrẹ́ wọn ó lè jogún àbí ó wọn báyìí náà báyìí wà kọjá dáre ó kò clear naam Abu Khalid ni ò clear naam àfáà ní tàbáwárí ọmọ tó ń wúyàn wọ́n ní ṣé ebi ń tàn sọ ní sí pé babaláwo kọ́ lọ sọ fún kárùsọ kí ni o kádó sọ fọ́ ma naam tásọ́bọ̀n sára sọ̀rí àgbàlọ́wọ́ ìjẹ̀mẹ́ wọ́n ní kẹ́ ìsáwọ́dí láwàá نعم jama sọ̀rọ̀ in clear bọ ọ̀nà wula gba pàdé o ọ̀nà gini o awo wa fi o ba so wọn lana ti o tọ ẹ kpele ko ẹsẹ ọ̀nà aramu ah, ẹ ẹ ẹ ẹ ẹ b'a dọn sọn o ba yi nẹ ẹ tó wa ma ro pèmí náà. ọ̀nà wọlé pàpàdé o barakallahu fikum ṣé ó sọ̀rọ̀ ọ̀nà wọ́n ní ọ̀nà ráàmù ni gbogbo wa jẹ̀mọ́ ẹka jẹ́ ajẹ́kínú wọn dùn nípa pé a ní ọba tí ìkẹ́ rẹ̀ ṣáájú bínú a ní ọba subhanahu wa ta'ala tó ní wa tó jẹ́ wípé ẹni tí bá lóun bínú sí sáàjì ọba bínú sí má pè ọ́ ìbínú ń bí ju bí fẹ́ bí sí lọ. tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ninety percent àdáwọlé wa ní ti ní bá ṣe pèlè sí àtàyè wa tá à ń ṣe ń bì nítorí wọn yóò àbáríkà kún bẹ́ẹ̀ torí àgbọ̀ sọ̀rọ̀ lẹ́nu tá a bá wá tó wá dáàyè bí a ti sísọ lójú bẹ́ẹ̀ ẹ jẹ́ àjẹwọ́ fún un kó forí jìyà tó là ń wá sáà ní kọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ kan iyì wọn wá ń bì nínú kan náà ẹ̀ẹ́n àgbọ̀n nàbí ni wọ́n ṣe gbàdọ̀dọ̀ wọn à ṣé báyẹ ká sì jẹ́wọ́ tẹ́pátá lélẹ́yìí kọ́ ọ̀pọ̀ kò sí nǹkan tó kú lẹ́mìí wa mọ́jú pé àní sáfùrí díà ibọ́ mọ́ náà láti sọ́ọ́lẹ̀ kéjọ́ ti ń hákùrà ẹni òun dákò sásàánú ti ẹni ọ̀la fíẹ́ sí kọjọ́ kò sí ajẹ́jẹ́ ó ti pòbúkọ bíi méjì ńgbò òdéṣẹ́ bí ó ti sẹ̀wọ́ ti sègbó wọ́n ti gẹ̀ẹ́sí a kò sàánú o ń sì ń pe kẹ́límà àtẹnujẹ́wọ́ tán alẹ́bùsà sáàmù sọ wípé wọ́ládù zina sharu thalitha ọmọ zina ó sì kẹta àwọn ẹni ibi àníbí òpìlẹ̀ níbi o ẹ máa ẹgbà àníbí ta kí ló àbí pé ọmọ zina sọ́pìlẹ̀ níbi ṣùgbọ́n nǹkan náà tí ọ̀ ó rùn ní ọ̀rọ̀ tiẹ̀ náà ìlà gbójì pé àwọn àdáwọlé agbọ́dọ̀jọ máa clear lẹ́gbẹ̀gbà àfáàsì ìdú níṣẹ́ àfáàsì ìdúṣẹ́ wọ́n ní rògbọ̀n báyìí wọ́n máa gun bàjáàjì àfáàyè sábà láìkì gíní báyìí ó lóun ọmọ wọn ah, ẹ ẹ mọ wọn ẹyọ ẹni à tí ti ẹ̀ ń à wọ́n ah, rẹ̀ pé wọ́n ń gbé hàn. Ah, tí ń tagbọ́lẹ̀ bẹ̀lẹ̀ wọn èyí àmọ́sẹ̀dì àmúlẹ̀ ti gbó sáfà mú gbó ṣùgbọ́n bàtẹ̀ tó sọ́bà ń lọ tó yí ẹ ṣùgbọ́n àáfà pín bẹ̀ ní ìsìn pàálù pé ó mọ́lẹ̀ ti gbó àbí ó pín bẹ̀ ẹlákòóso ń gbó wá ní ẹ bẹ́ẹ̀ sì ni lọ́nà kan kejì náà wọ́n mú wọ́n mú fásitì mú ah, kódà nínú àǹtá àwọn májèlé tó sọ ní wípé mùsíbà àti wàhálà tẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ tí mùsìgá lè kó ju tẹni tí ń fa gan lọ torí mi rí sífù lásẹ̀ ṣáà rí sífù díẹ̀ òun tiẹ̀ tó ń bu nǹkan bóde díẹ̀díẹ̀ ní tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀dàkùn àtọ̀wọ́ náà ni sọ́gbùwà náà fi dáyé kọ̀lẹ́sẹ̀ bí jẹ́ ṣe o ṣùgbọ́n àtọ́ kí àtọ́ zìnà làbísọ̀ wípé tá a bá dérú àyè báyìí ká ṣe àtẹnujẹ́wọ́ àwọn afáà súnà wọ́n máa ń ra wọ́ra sí sọ́dọ̀ alọ́sọ̀tà lábí pọ̀ wọ́n èsì ìgbàtàjẹ́ kọ́dà báyọ̀ bá ń ròyìn wọn ju bó ṣe yẹ lọ pé aa ah, bọ́lá bá ti yà ọlọ́mọ bó ń kẹ́ni kò lè fi àjẹrú yín hmm. ẹ dáàpọ̀ ẹ̀yin tẹ́ ẹ sí báyìí ẹ̀yin tẹ́ ẹ sí báyìí ẹ̀yin tẹ́ ẹ sí báyìí nǹkan náà máa sọ̀rọ̀ wípé ṣé ń mi lọ mí ọ̀rọ̀ rẹ̀ wà jáyà ṣe mo ṣe tó ṣe ìtọ́nu bàbá sá lò sí lọ orí ẹ̀ ló ti ń ṣe lọ́n tiẹ̀ ṣé o rí ń sánmà kó lù àfúnyọ̀nú ẹ̀jà lẹ́nu kì í sẹ́ńtì yẹn ọmọ ìlàlí lọ ní pé a ah, irú àbàṣẹ àjẹnà ọlọ́ngàn mà pé òun ọ̀rẹ́ ní bá gbélé ẹ̀ à ah, lẹ́nu ta ni. ìwíkùwì tó ga ni lábẹ́ ẹ̀bẹ́ obìnrin ọ̀gbọ́n máa fi tutù káwọn wà lẹ́ àwọn obìnrin kásì ń ṣe kí wọ́n gbanigbara ọ̀dọ́ kò sí níhàn pé ojú ń ti òun ojú wo ní ń tí ọ in tèmi àti ẹ fi di ta àdì nìyẹn kí ló fẹ́ tí a lójú mẹ́ in tí a lọ́sọ̀rọ̀ bá ti ṣe nẹ́tọ̀ tó sì sọ ayé wa mọ́ kìí ṣe dáhùn ìbísí ẹ̀yẹ ìlú òtún jù kárùn yóò tó kọ́ mọ́sálásí wọn a máa dáyàn nìkan wò ah. la la tasumu al-haid wala tusalli ìdí sam sọ̀kalẹ̀ rẹ̀ àwọn ṣíyà bọ́ọ̀bẹ̀ wọ́n ní bal tusalli wa tasum rújọ kó sì wọ́n ni ẹ ní sáré orí ẹ̀ dàrú kọ́ páàkì ara ẹ̀ kí a nù wà láàmì yẹn wọ́n kí o ní ìdí ẹ̀ ọ̀gbọ́dọ̀ ìwà àbí ẹ ìtọ́lọ́ ìnáni àbẹ̀sìn mi ṣùgbọ́n nígbà tọ́lọ́wọ́ sí wọn ó ti jẹ́ àwọn ibi táwọn ń lọ wọ́n kéde ságbàáyé láìpẹ́ wípé ó kù díẹ̀ báyìí nísìn gbogbo ntọ́bàjọ́ wọn sáà sí tàwọn àwọn pa ojú ẹ̀dà kúrò ní kíbúlà àwọn ọ̀dàpà sí kárìbàlà anẹ́sàn sọ fún mọ́nsọ́lá sọ̀lá wàásítẹ̀kùbálà kìbìlá tánà ń bá ń kírun tí a náà bá ṣe ń kì tó sì ń bá ní dojúkọ kíbúlà wa sẹ́ẹ̀mọ̀ páwọn ti agbọ́pa àjọhùn in tí ò di àmọ́ sáré sẹ́nu pé wọ́n ń kèfèrí ó ní wípé àìmọ̀kan ti tàtìyàn. mo rí ẹnìkan ó tún ti san ó ti san rímọ̀ nǹkan mi náà nísìnyí ó tún ti san kó bú mi lọ ọ ń sọ fún mi pé à ìgbà táwọn ń ṣe kí ni ẹ lójú kòròkòrò wípé a ẹni tí a bá ti bá ń ṣe sùúrù ni ẹ máa bá fi sọ̀rọ̀ kẹ́sì máa ṣàdúrà fún ni o ó ní wàláì àwọn gba tírénì yẹn débi pé ní tí wọ́n fẹ́ fi fà wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn gbà pọ̀lọ́ ń tóró ń tọ̀ ń sáwọn pé àwọn èsè tó ni ah, ọ̀rọ̀ yóò clear pé ní ẹ̀rọ pé à àdà ìdà tẹ́ wá ń gbé kiri ẹni èsì irin èbò náà ni a fi ṣe ah, inṣàlá àtúnṣe gbìyànjú lórí ikú màgbà náà ní ilé ìmọ̀ wọ́n ti pàdé àgbà nínú ọgbà. táwọn sọ abasi ló dà. aṣọ aṣọ aṣọ tẹ wá lóye nǹkan tẹ wọ ká ah, dẹrù rọ ni kọ́dà àwọn ọmọ ìyá lọ mali tí wọ́n ti fẹ́ lọ máa fa wo ẹranko sàṣọ wá fún wa táyà tó máa wò àkàṣọ bẹ́ẹ̀ fa. ìrẹ́n àbúrò wa mọ̀ntẹ́ni ìntọ́ba ti jẹ́ sin Allah subhanahu wa ta'ala kò sí tọ́jẹ́ awẹ́wà ń bẹ̀ kò sàwádà ń bẹ̀ kò sí eré ń bẹ̀ o obìnrin tí ọba ti nírun kò nírun nu o kò sì gbọ́dọ̀ gba àwẹ̀ lásìkò yẹn kò wọ́n sí kí ni o kò gbọ́dọ̀ gba àwẹ̀ lásìkò ń o sọ wá lè tìlàwọ́ àkùrọ̀ àná. ilhaid àti júlùbù wọn ò gbọ́dọ̀ gbùkúrà ní wọn ò sì gbọ́dọ̀ ká kọmọ kà pé أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا, لا. ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n sì wá lè tìlàwà Kùránì pẹ̀lú kìrọ́ àtàǹpé ní zamzama kò gbọ́dọ̀ fọwọ́ gbé kúránì ni o lè máa fojú wò báyìí tí wọ́n bá ń jẹ́ kó dídí kúránì bá wà ń bẹ lórí ànsẹ̀ tiẹ̀ ńkọ́ sẹ́ẹ̀tì ló mú lọ́kè sí kúránì kì í sí náà ni ó gbé wálẹ̀ kan náà ẹnì kan bá tó fi yan ọ̀tún táà o lè mú lọ́bàá yìí látòrí sẹ́ẹ̀tì ṣùgbọ́n kọ̀ ní zamzama kò gbọ́dọ̀ kàá kọ́bọ̀rọ̀ ká pẹ̀lú ohun jáde ṣùgbọ́n ó lè máa fojú rẹ̀ báyìí kó sì máa fọkàn ká kò sì gbọdọ̀ lọ àrùn ṣùgbọ́n ń gbà pé lẹ́wù yẹn ó lè má yẹ lómi àwọn àfẹ́ ìwulẹ̀ sọ̀rọ̀ òdíbẹ̀ junubu makakura ni haid makakura ni ṣùgbọ́n ó lè ṣe zamzama ó lè ṣe kí ni o zamzama. Ah, yóò máa fojú kà kò sì gbọ́dọ̀ lu ara ó ń bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ ìpèsè ọmọ agbálada ṣé ọ̀sẹ̀ kẹ́lẹ́ o kọ́ ìdàmbẹ̀rẹ̀ àwọn afá ipe zikiru tansi ayyuma afdol bilqalbi aw bilisan ìntọ́ rilẹ̀ jùlọ àwọn afáàní wípé bihima jẹ̀míà ilqalbu walisan lẹ́yìn náà tíyàn bá wá ń fi ahán ka nǹkan tí ọ̀sọ̀ kan bẹ̀ náà ládàá òní bẹ pẹ̀lú ẹ kéèyàn wá máa fọkàn ká kọ́ máa fi ahán ka èwo ló tún nípa jù méjèèjì ọkẹ̀ tó sẹgbẹ́ aláhán tí ọ̀sọ̀ kan gbogbo àtijọ́ mọ̀ pé àtọkàn ká máa fọkàn bá lọ ká máa fa jù ṣùgbọ́n láàrin ahán lásán sápáná àti láàrin ọkàn sápáná ewo tún ni ó tún gbégbá ẹlí ọwọ́ ládàá bẹ́ẹ̀ ládàá nítorí wípé ẹni tí wọ́n túlẹ̀ pẹ̀lẹ́sìn tóun sì rú hálùtọ̀ wà tí bá ń fa nìkan náà kà àtòrí wípé kò tún gbé pẹ́ẹ́lí tú ọlọ́kàn gan kí ló láti òní ládá ah, bàbá gbẹ́dú kò clear Allah subhanahu wa ta'ala yóò lè akúnlágbọ̀ yìí lórí tiẹ̀ o kò tí ń jẹ́ kí ṣàìtọ́n kó nípìn nínú orí wa yọjọ jáde yóò lu èmi àtẹ̀yìn fún ìyọnu rẹ̀ jẹ́lẹ̀ kò ní ló wà fún ìbínú rẹ̀ jọ lo bu fún ìyọnu rẹ̀ لا حول لنا ولا قوة إلا بالله العظيم والسلام عليكم ورحمة الله وبركاته